Edochian or Oyoshian? Ará Ìbàdàn. Um, wọ́n máa pè wọ́n ní um, Ìbàdàn Chian àbí kí ló fẹ́ sọ or <laughs> um, or <laughs> Ìbàdàn. Lagos ni Lagos ń jẹ́ wọ́n kàn fi Chian yẹn sí ni ní sáyẹ́dà àti pé snacks ó ní wọ́n fi fi Lagos Chian sí orí ẹ̀ tí wọ́n fẹ́ sọ Ìbàdàn sí i kò sí ẹni mìíní lórí ìbàdàn tabadẹ wo nínú map of nigeria lagos yẹn ó wà bí ehm, àwọn british uh, this thing bí orúkọ british nǹkan kan bẹ́ẹ̀ yẹn that's why tí ó fi jẹ́ pé lagosian báwo gbọ́dọ̀ pé ìbàdàn ìbàdàn ó wà lókà lójú tèmi ni o ó wà lókà bẹ́ẹ̀ lagos ó jẹ́ pé ìlú tó wá pé bí anybody from london right any country ṣáá without Lagos wọn ti di anywhere wọn gbọ́dọ̀ pé ṣé ìbádìrànà fẹ́ pè di àbí kò yẹ bí o so bó ìjẹ ọkọ ti yẹ o wọn lè pe Ìbàdànians slangs. Ìbàdànians or Ìbàdànians. Ìbàdànians la máa pè wọ́n. kí ló tóbi pé wọ́n ní Ìbàdànians. Ah, nítorí nǹkan tó bá ti gbẹ̀yìn láti n nias la máa ń pè wọ́n bẹ́ẹ̀ ó yé. ará oko la máa pè wọ́n torí torí ọ̀dọ̀ wọn kò lajú tó Lagos Lagos lajú. wow gbogbo ẹ̀ lólùfẹ́ ọkọ̀ tó fàṣẹ yìí náà ti gbọ́ ọkọ̀ táwọn èèyàn sọ lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ <laughs> ẹjọ́ tó yọ lọ ṣé kí n sọ pé ká ní Ìbàdàn shares ni àbí ká pè ọ́ ní Ìbàdàn táwọn ará Èkó bá jẹ́ Lagos shares because ará Èkó ló lọ́kọ̀ lọ́wọ́ àwọn alani swag lọ́wọ́ kí la fẹ́ pe àwọn ará Ìbàdàn àṣà ni pé wọ́n ní àṣà ah, eh, eh, eh, ni pé wọ́n ní Ìbàdàn àbí Ìbàdàn shares ẹjọ́ tó nǹkan táwọn èèyàn sọ lọ́lọ́kan òjọ̀ kan àwọn tó ti àwọn tó wù mí kí n bèrè gan ó yẹ kí n lọ ní Ìbàdàn kí n lọ bèrè lọ́wọ́ pẹ́ jọ tó bá yẹ pé tó bá yẹ pé Ìbàdàn ní o kí ni ká máa ṣe máa pè é amójú gbogbo ẹ lọ́wọ́ gbẹ̀rẹ̀ lórí fàáfà ẹ mọ̀ ìbéèrè yìí lọ́nà kan àbí kejì bẹ́ẹ̀ ṣe wà léèyàn yín gan ti bá mi dáhùn ẹ̀ mo dà pé bẹ́ẹ̀ tún ṣe gbọ́ nǹkan táwọn aráalé sọ ó parí lẹ́rìn tẹ bá gbọ́ fẹ́ yín ẹ́ẹ́ dádì mo mọ̀ pé fẹ́ yín mọ́mí mo mọ̀ pé fẹ́ yí ẹ̀ ní choice than to smile torí pé ìdùnnú títí òun ni ìdùnnú títà wa náà torí tí láṣẹ ṣe àgbékalẹ̀ àwọn gbàǹkangbì ètò láti múnú yín dùn múnà pé bá a ṣe fẹ̀rí parí tọ̀sẹ̀ yìí tọ̀sẹ̀ tó ń bọ̀ a ti ṣe kíni á dùn á lóyin á fún wa ní ìfọ̀kànbalẹ̀ tó ṣe kíni tó yáyì nínú àwọn gbogbo ẹ̀rọ lólùfọ̀ apáyọ́tá máa tún fi eléyìí sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa lórí gbogbo social media platforms wa ẹ kàn sí wa lórí Instagram, Facebook, Twitter at Orisun TV lórí wẹ́bsáìtì wa it's www.orisun.tv ẹ get www.orisun.tv ẹ kà ṣe kíni ká filẹ̀ bẹ́ẹ̀ kò sákòókò láti máa wo aago lọ títí fún díẹ̀ yìí ẹ tara ṣàṣà kẹkàn sí wa gbogbo béèrè tẹ bá fẹ́ béèrè náà la máa fún yín èmi tí ń tòótọ́ àbúrò yín ọ̀rẹ́ yín olórí olúwakẹ́mi ìyẹ̀dá lórúkọ tèmi sẹ́ẹ̀sì olórí tí ò ṣe kíni tí ò lọ́gàá olórí tó ṣe kíni tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yín olórí yìí náà olórí tó ní swag swag yẹn pọ̀ gan sẹ́yìn títí ni mo ṣe ní swag <laughs> ẹ̀yin lẹ́ ń jẹ́ kí n máa gbé bọ́dì ẹ̀yin lẹ́ ń jẹ́ kí n máa fẹ́ yín torí títí ni mo ṣe máa torí ìfẹ́ tí mo ní sí ó pọ̀ jáǹtì ẹ wò nínú ọkàn mi ó pọ̀ tó báyìí ẹ ṣe torí ìfẹ́ tẹ̀yìn náà ní sọ àmọ̀ kókò ní bàjẹ́ títí láéláé bá ṣe wọ́n fi eléyìí ṣe ìlọ mi ò kàn ní jáde láì má fún yín ní orin pé kẹfí cool off you know kẹfí cool off kákọ̀ fún yẹn close ètò fún títọ̀sẹ̀ ká lọ gbọ́ orin Timaya kí wàá lè àkọlé orin náà bam bam ire ó dàbọ̀.